والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم المبعوث رحمة العالمين وعلى أهله وصحبه وعلى كل من سلك مسلكه الى يوم الدين اما بعد السلام عليكم ورحمه الله وبركاته Wọ́n àwọn tí a ti ń gbé náà وما رسول بعد أنه صلى الله عليه وسلم من يعلم قوم يذكرون الله تعالى إلا كتابهم من يوم منصورا عن كتاب الله قال لا توجد لك نور إذا وقع مع الجيش صلى الله عليه وسلم قام عند الله عن الشيء يقول Allahumma máa ṣe àtúntò nítẹ̀síwájú àwọn kan tí a ṣàlàyé fún wa nínú ọmọ ọba nínú sọ́rọ̀ tó ń kéde ní àná a ṣe àti ọlọ́run ọba níbi tó ti sọ fún wa nípa àmọ́júwájú ìjọba ìjọba ó dẹ̀rù sọ fún wa pé àrùkọ gan àríwò ló wà níbẹ̀ ìjọ àwọn bá jẹ́ àwọn tí wọ́n lè ronú jinlẹ̀ àwọn tí wọ́n bá jẹ́ àwọn tí wọ́n lè ronú sí ọ̀rọ̀ bá wọn bọ̀ sùn fún ọ̀rọ̀ kan. àní èyí a máa mẹ́nu ba ibi àwọn ìjọ ẹgbẹ́ aṣọ àyè ibi tí àwọn náà ṣe ìwọ̀n ọ̀rọ̀ sọ̀tánà owó tààlà ibi ìyá rẹ̀ tó tóbi wá. Pẹ̀lú ọdún lọ, àbọ̀wọ̀ àti àdáàmà nínú ọ̀pẹ́jì ìwọ̀n ọ̀rọ̀ sọ̀tánà. Wọ́n sọ nínú tẹ́lẹ̀ àwọn pàtàkì ìdáwó ẹ̀dá.

tí ẹ̀sìn ni wọ́n ṣe lè fẹ́rù nínú àkọọ́lẹ̀ àkọọ́lẹ̀ ìṣọ̀lọ́wọ́ ọ̀rẹ́ yẹn. Àmẹ́bí ni dada á dàyé ọ̀rọ̀ ọmọ rẹ̀ lù lè dáǹdé lè ṣe lò. Àmẹ́bí ni ẹrú ọmọ ọba nígbà tí ọlọ́wọ́ fún òkú mọ ẹbí náà á tùtù máa ẹgbẹ̀rún gbọ́n bẹ́ṣẹ̀. Tí wọ́n bá dẹ́ni tí máa ń bẹ́ṣẹ̀ àbí tí ìlú bá dẹ́ ìlú tí máa ń bẹ́ṣẹ̀ orí pa rẹ̀ yóò máa hàn nínú àwùjọ rẹ̀ gẹ́gẹ́ bí onípa ìjọba ṣe nà ní àwùjọ gbogbo wa ló orípa yìí ó ṣe nà nínú ìjọ arábìnrin kan lápára wa ṣàlàyé ó ní afọwọ́ àgbẹ̀yìn náà pẹ̀lú ọ̀ṣunmọ̀ ọmọ ọ̀gá ló sọ wípé fàmíìmọ̀ yọ̀ ń bẹ̀rẹ̀ àyọ̀ ọ̀lànà àna kùnú bàwọn màá sí tàbúrò wà láàbò wọn nínú ìtọ́jú ẹgbẹ́ ìyá ń bàdájú onígbé ìyàpọ̀ ọlọ́run ọba ìkọ̀yìn sí òfin ọlọ́run yóò padà mú ìnira wá fún yàn yóò padà kó yàn sínú ìdààmú yóò kó yàn sínú ìnira wàlà àbòjì wọn ti kó sọjọ́ pé yẹn lè dà tí yàn bá máa ń lẹ́sẹ̀ yóò padà rí orí pa rẹ̀ nínú gbèsè ayé yìí lọ́nà tí ò dáa wọn ni wàhánà dọ̀rọ̀ rọ̀ àfẹnfọ́n di kàdọ́rọ̀ ní sùnmọ́ mi fẹ́ wọn ni ìnira fẹ́sẹ̀ máa ń tó báyàn ó dàbí ìpalára tí ìwọ poison ti máa ń ṣe fún ara bí poison ṣe máa ń ba ara jẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ máa ń ba ẹ̀mí jẹ́ wọn ni alákìlá àti ìdàrọ̀jẹ́ àti àkùdọ́rọ̀ ẹgbẹ́ poison ó burú jura wọn lọ bẹ́ẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ ó burú jura wọn lọ bẹ́ẹ̀ṣẹ̀ bá ṣe tó bẹ́ẹ̀ ni ọkàn ẹrú ti bàjẹ́ tó yóò fi ní ìlàpá nínú ìrìn ayé الذي تفاصفنا صلى الله عليه وسلم أنا بدين العبد لا يحرم الرزق لذنب يصيبه إلو الله هذا الله قوم الدين عاسك كما نقول جل شيء إنما سكوي وإن ضررها في القلب إن راتي فمن فوق قامني فضرري السمو في الأفعال على اختلاف درجاتها في الضرر yẹ́bùn jẹ́ pé ìran poison tó bá wọnú system ìní ò sọ́rú ìnira àtàdánwò tí ó bá ara yẹn bẹ́ẹ̀ náà ni bẹ́ṣẹ̀ bá ṣe tó irú rẹ̀ ẹ̀ṣẹ̀ ní ó sọ́rú àdánwò tí ó máa ṣẹlẹ̀ sí pèsè ayé àwùjọ àpèsè ayé níkàlùkù. wọn wá ibi dúró ní ẹwà ìgbà àfihàn ṣàrùn wàdáhùn ilẹ̀ sábàbù òdòdó wọn máa ṣe wọ́n ní káwọn náà ronú sínú ọ̀rọ̀ ọlọ́run ọba ǹjẹ́ àdánwò kan ń bẹ nílé ayé àbí àdánwò kan ń bẹ tẹ́rù kan lálùkè yá mà tí kì í ṣe sábà di rẹ̀ náà ní ẹ̀ṣọ́ tábà wo àwọn ìjọ anábíwá ló ẹ̀fẹ̀ ni wọ́n dá tọ́lọ̀ fi pa wọn rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn tá a fẹ́ sọ nípa wọn lẹ́nu àwọn ìjọ anábíwá Ṣuaibu alayhi salatu wassalam ọlọ́ba subhanahu wa ta'ala ń fún wa منه آية من آية سنوات إن شاء الله نعم وإن كان أصحاب ليس وإن كان أصحاب ليس طبعا وإن كان أصحاب الأيكة لظالمين أولي ما وإن إن في هذه الآية بمعنى قد إن في هذه الآية بمعنى قد ọlọ́ba sọ́nà ọdún sọ pé àwọn asáàbùn ẹ̀yẹ̀ta àwọn ìjọ tàbí àwọn èèyàn tí wọ́n gbé agbègbè náà ọlọ́ba ní ìdàbọ̀ ni wọn alábòsùn wọn yáàni ìlàmúṣe sí dàkà ọlọ́ni àwọn àjọ tí wọ́n gbé agbègbè náà àwọn àjọ tí wọ́n gbé inú igbó ńlá náà dábọ̀rọ̀ di mí ọlọ́ọ̀bá ní aláìní gbàgbọ́ sọ́lọ́ ọba náà nítorí pé àgbóyè ẹ̀sùn tábà bẹ́ẹ̀ tó ṣe ọlọ́ọ̀bá ní aláàbòsí wọn èyí tó dẹ̀ gbajù nínú àbòsí òun náà ní aṣọ ìtòkè ìgbà ẹ̀bẹ̀ gẹ́gẹ́ bí o ṣe wá ní sọ́rọ̀ tó lè fún náà ọlọ́ọ̀bá ní ilẹ̀ ṣẹ́ta làgbóyè mọ́ àwọn ọlọ́ọ̀bá èyí tó gbajù nínú àbòsí òun náà ní ìpa orúkọ wọn àwọn àfojúmọ̀ tẹ̀síọ́ wọ́n ní àyà yìí túmọ̀ sí pé ọlọ́ba sọ pé ní pàápàá àwọn ìjọ aláìka ìjọ ń pè ní aláìka òun náà ní aláàjẹrẹ wọn àṣà ìjọ síkì ìjọ tó kún fún ọ̀pọ̀lọpọ̀ bí ìjọ àgbègbè ọlọ́ni àwọn tí wọ́n ń gbélé yìí gbàgbọ́ níbí ọlọ́ni wọn ti ṣàkóso èyí tó náà kò sí wọn ṣe òun náà ní àmì ìdàgbàsí ọlọ́ni pàǹtàkọ́ mi náà ní ìgbà. انتقمنا منهم وإنهما Ọlọ́ba ni Fantacomna Ọlọ́ni gbà tí wọ́n ṣe ìdàdọ́ sọ́rọ̀ ọmọ ọba Fantacomna Minhum. Ọlọ́ni wọ́n fi àjẹ wọn. àdá. Ọlọ́ni òun fi ìyà, òun fi tẹ́ wọn lọ́rùn. Wà náà láti Ọlọ́ni àwọn àjọ àti àwọn àjọ ànábì ló dàsọ ṣáájú yìí wà ìnáhùnmá àwọn àjọ méjèèjì láti ìmáàmì mọ̀bì ọlọ́ni wọ́n wà ní iwájú débi tó dẹ́kun kò pamọ́ àwọn abóyúnmọ̀ tafsir wọ́n ní al-imamu fi ábí àyà àtọ̀rẹ̀ ọlọ́ni ojú ọ̀nà ibi tí ìlú méjèèjì wà ìlú al àti ìlú sàdúù ìlú anábíwálú ọ̀nà láti ìmáàmì mọ̀bì wọ́n ń bẹ ní ojú ọ̀nà ibi tó hàn sí ìtàlù. Gẹ́gẹ́ bí aṣọ ọlọ́ba ó sọ fún anábì sọ́nà ọ̀hún àlẹ́yìn ààrẹ ọ̀fẹ́lá nípa ti àwọn èèyàn lù ọlọ́ni wa iná àlàbìsẹ̀ bí mọ̀kìlì. ọlọ́ni ojú ọ̀nà ibi tán wà ojú ọ̀nà ibi tó jẹ́ pé nǹkan kan ò ṣe bẹ̀ ilẹ̀ ò parẹ́ ìdẹ́sùn wà bẹ́ẹ̀. níbi ọlọ́ba ni wa iná hùmà ọlọ́ni ojú ọ̀nà méjèèjì ìlú méjèèjì yìí لا بإمام فالإمام في هذه الآية بمعنى الطريق بمعنى الطريق والسبيل الله ما يجون أن هو إلوميجي لا بإمام هو أن يجونا مبين يقول تقام فانتبع قجا يوريا يوريا أبقدن لا رعوة تبعوا آية آية مبين الله سبحانه وتعالى لو تشارعين شرعين فأصحاب الأيكم أما أقول لما تفسيره wọ́n ní asáàbù àìkà àwọn àjọ tí a pè ní àìkà kí láti ní máa àìkà òun náà ni àjòjì wọ́n ní àìkà tú òun náà ni àṣìyàr wọ́n ní àrùbọ́n ذات أشجار أرض ذات أشجار كثيرة ìlú tó dé pé ibi tó pọ̀ wà ń bẹ wà á dá àwọn ibi tíìkì tó pọ̀ ń bẹ wọ́n ní asáàbù àìkà sí tọ́lọ̀ ọba ń sọ níbi àwọn tí wọ́n wà nínú ààfin tí wọ́n ń gbé igbó ńlá ó ń kọ́ ọmọ ṣùárì àwọn náà ní ìjọ anẹ́gbẹ̀wá ṣùárì àwọn ní ìjọ anẹ́gbẹ̀wá ṣùárì قال الضحاك أخوي ابن كثير رحمه الله ونقوم قوم شعيب ونجد عن شعيب لما بانصر ونقال الضحاك وقتادة وغيرهما الأيكة الشجر wọ́n ní nǹkan tí ń jẹ́ àlàyéka wọn náà ni aṣáájáwó nìrọ̀tà wọn náà ni àwọn àdúgbò tí ìdí tó so mọ́ra wọn. wọn wà ká náà lónìí ohun ẹgbẹ́ kẹfẹ́ ní àbò tí wọ́n ṣe ẹ̀ṣẹ́ sí ìgbélá wọn tí wọ́n ṣe ẹgbẹ́ pọ̀ mọ́ ọlọ́wọ́n ọba wọn pa orogún pọ̀ mọ́ ọlọ́wọ́n ọba bákan náà wà kọ́tù ìhùn mọ́tàrí wọ́n tún jẹ́ àwọn àjọ oníbẹ̀ jàǹbá wọ́n tún máa ń dá àwọn èèyàn lọ́nà. bákan náà wà náà ti ṣe mọ́ wọ́n tún wá jẹ́ àwọn tó máa ń dín òṣùwọ̀n ìdín òṣùwọ̀n kù ó jẹ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ táwọn ń dá sọ pé ẹ̀ṣẹ̀ mẹ́ta ó ní ẹ̀ṣẹ̀ ńláńlá táwọn àgbà méjì ṣáà ń dá sílẹ̀ ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ àlùkòfò bìnnà àìgbọ́ràn ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kejì kọ́tù tọ́rí ká máa àwọn àjọ ṣáà ṣe rẹ̀ bákan náà wà náfṣúlù alìmìtìyà wọlìmìtà nínú títà ríra wọn wọn tún máa ń dín òṣùwọ̀n wọn èyí fún àwọn ènìyàn wọn èyí fún wọn ní òṣùwọ̀n wọn pé jùmọ̀ọ́rù àdùlẹ̀ ẹ̀lì jẹ́bọ́ ṣáánù àtàṣírò lọ́sí wọn jùmọ̀ọ́rù ọ̀lẹ́nà àlàánà àlàmẹ́dìyàn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ wọ́n gbà wípé àwọn ará mẹ́dìyàn gẹ́gẹ́ bí a ń ṣe padà máa kà á nínú sọ́rọ̀tù àárọ̀ ẹlọ́sùn sọ́rọ̀tù àárọ̀ wọ́n ni wàjúmọ́ olùmọ́ wọ́n ni ọ̀pọ̀lọpọ̀ àwọn mímọ́ wọ́n wà lórí pé àlàáńnà alàmẹ́dìyàn wà àbẹ̀lẹ́ta pé àwọn alàmẹ́dìyàn àti àwọn ará agbègbè fọ̀bílẹ̀tún wàhídà fọ̀bílẹ̀tún wàhídà ìran kan náà ni wọ́n وأرسل الله تبارك وتعالى إليهم جميعا شعيبا anábì tọ́nà ọba rán sí ìran méjèèjì yìí ó náà ní anábì ṣọ́àì lèyí sẹlẹ̀ lè amúrí ní lè ẹ̀kìláàs tó kó pa wọn láṣẹ lè ẹ̀kìláàs lè ìbáyàdà sí lè ńlá ìtàbára kan táà pé ọlọ́run ọba nìkan ní gánà sí kan ṣe ọlọ́run ọba láàṣọ nínú ìjọsìn wọn wọ̀n náà yìí ní an tẹ̀sí ìfẹ̀lẹ́kẹ́ ìlú wọn nìbẹ́ wọ́n àǹfààní ìtọ̀rẹ́ ṣẹ́gbẹ́lẹ́ náà ṣe lé pé ká yé máa dín ọ̀sùn wọn kù láti yé máa dáhùn ẹ̀ lọ́nà. wàkánù tẹ̀mí àá wọ́n ní gbogbo ìjọ àwọn àjọ méjèèjì ìjọ mẹ́díàn àti ìjọ al-aitan wọ́n ní yasununa fi al-mantiqati allati tusamma bi Amman wọ́n ní ìlú tá ń pè ní Amman lẹ́yìn ìbẹ̀ ni wọ́n gbé níbo ló ń jẹ́ Amman ní Jordan nípa sọ̀tún tó jẹ́ mọ́ńdà tá ń sàlàyé sàdúù àbí على حدود على حدود الحجاز والشام wọ́n ní ìlú yìí ó wà ní ààlà ìjáàz àti ilẹ̀ ṣáà níbo ló ń jẹ́ ìjáàz orí gúúsù lárúbáwá àwọn annaba àbọ̀wò kánà yẹ́sùn lọ́lọ́fà àbẹ̀rọ̀ wà hóum alùmẹ́díẹ̀n tàbí ká tẹ̀sí pé àwọn kan nínú wọn àwọn ń gbé ìgboro àwọn ará mẹ́díẹ̀n àwọn ń gbé ìgboro wàlbáàbùl àfàr kánà yẹ́sùn fìlbáwádìí àwọn àjọ yòókù àwọn ń dé oko alùpùpù láha ní àwọn oko tó jẹ́ pé ó wà ní tó tó ṣe tó yíká ìlú mẹ́tìyà mọ̀rọ̀kọ́ nígbà tí wọ́n ń sàlàyé ìlú yé wa bákan náà wọ́n mẹ́lí àti ìṣà tó dẹ̀ ìjọ. ìṣàgbéni fi hàn rìn lọ tó ò níbi tá a wà yìí nínú ìdòrò àpàrà oríṣiríṣi ìjọ àkàn. ó mọ̀ sí ìlú kan náà yìí ibi kan jẹ́ ìgboro ibi kan jẹ́ òkú ànábì wọn yìí ọlọ́ọ̀bá wọn fún wa àfọ́sí tafsir al-Wasil oníwàkíl inna Shu'ayban alayhi salam ursila ila ummatayn ó ní àwọn àbá àsọpé ànábì Shu'ayb ọlọ́ọ̀bá wọn sí àwọn àjọ méjèèjì áàlì Madiyan wa ashabi al àwọn ará Madiyan àti àwọn ará Aika ó ní wà áàbì kòsòsíyà tó ń adẹ́gbẹ́ anẹ́niwa ṣùáyìn ọlọ́ọ̀bá hàn sí ìjọ méjì ọ̀tọ̀ wọn ni wà ní ayé ti fààlù wọn ni èyí tó rí tó jẹ́ ń bẹ̀ falẹ̀ ọ̀làmọ́ ọmọ tẹ̀sí fóònù ẹnu àwọn àfáà kù ala anna asáàbàlì ayíkà ti omukọ́ ọmọ ṣùáyìn bí àwọn asáàbàlì ayíkà àwọn náà ní ìjọ anẹ́niwa ṣùáyìn lónà ọlọ́ọ̀bá tó sọ yí pé ẹ̀rọ ọlọ́ọ̀bá sọ ìdáná asáàbàlì ayíkà ti làbọ̀ nìyí àbí fanta kọ́mùnà mìíràn ọlọ́nìgbà tí wọ́n ṣe bàjẹ́ ọlọ́wọ́ bá ti àjẹ́ wọn sábà padà sínú ọ̀rọ̀ àfọwà tá a fi bẹ̀rẹ̀ Ibn al-Qayyim rahimahullahu ta'ala ẹ̀ ló sọ pé wà mí mà yà ń bá mi ẹ̀yìn yóò bá dáná sínú nǹkan téèyàn ò gbọdọ̀ mọ́ náà wọ́n ti anna dhunuba wal ma'asi tàdóòrò wà làbòjà ẹ̀ṣẹ̀ ìyàpọ̀ ọlọ́wọ́ bá yóò padà tó láyé àti láyé kìyàmà kò sọ́dán yìí tí òfin ní kó báyà láyé àti kìyàmà ní kéèyàn sí lámẹ kí á dá wọn bẹ. wà ní kàdọ́rì sòmó òfin àdán alàsìlá àti dàrọ̀dà àṣìká gẹ́gẹ́ bí ìwọ májèlé pọ́ìsì bó ṣe máa ń kó bára bẹ́ẹ̀ náà ni ẹ̀ṣọ́ kó báyà nínú àwọn abẹ́ṣẹ̀ kó bá tó yẹ ká ronú sí òun náà ni àwọn àjọ anábìrẹ̀ ṣe àyìnbó àfọ́ní tafsir al-Wasit ó ní wà ìmáàmù tọ́lọ̀ bá sọ ń bí nígbà tọ́lọ̀ bá sọ pé wà innahuma láti ìmáàmì mọ̀bí káwọn àti pé ọlọ́ba ní àwọn méjèèjì wọ́n jẹ́ aṣáájú tó fojú hàn lá al-imam bímá àtọ̀rí láti sọ pé náà àwọn onímọ̀ tí wọ́n sọ pé ẹgbẹ́ wọn ti tafsir al nínú àwọn àlá nínú àwọn ulumul àlá àwọn irinṣẹ́ tó gbọdọ̀ mà òun náà ní kò mú ìgbélábà tó yanjú. kuma lisanu na hawa ẹgbẹ́ imam kila lára imamu imam sí àfààjò imam kọ̀wé yàní sẹ́yìn nìna àbí ọlọ́run wà inna ìnáwó máa lẹ́nu ìná wà ní imam una ìmáàna àtọ̀rìk ojú ọ̀nà olùsúnmi àtọ̀rìk ìmáàmà wọ́n ní ojú ọ̀nà wọ́n ń pè ní ìmáàmà lè ánẹ̀ mùsáàfẹ́ ọ̀yà sàmùbí tóbi ẹni tó bá ń rìn lọ ọ̀nà ni ó mọ̀ fọ́lọ́ ajẹ́ pé bó ṣe ń fọ́lọ́ o follow yẹn ọ̀nà yẹn dúró sípò ẹ̀dùn gàfàjẹ́ nígbà ìlú ó yà sẹ́ni yóò sì máa yóò máa máa nà bí màá sàlẹ̀ kiri ibi tó náà bá ń tọ́ sí ojú ọ̀nà yẹn náà ni ó máa tọ̀ mákùtà yẹ́sì ilẹ̀ ilẹ̀ lóde alẹ́ nìgbè tí ó fi débi tó ń lọ. wàlmáàna ètùmọ̀ eléyìí ilé ẹ̀dùn ọlọ́wọ́ sọ pé wà ìnà ọ̀hùnmá láti ìmáàmì mùsùlùmí ó tún wá pé ìmáàmù fi áàbì ayá sí yóò máa túnmọ̀ sí yóò máa túnmọ̀ sí àkọ́rí yóò máa tún máa fi ojú ọ̀nà tí àwọn méjèèjì ojú ọ̀nà ìlú yìí tí wọ́n wà tó eléyìí sọ fún wa àfọwọ́sẹ ibùdó kẹsì wọn sọmọ ọgbà ọ̀tá ara wọn ni wàkọ̀dí káànù ayé asábàlẹ̀ ẹ̀ka wọn ní àwọn asábàlẹ̀ ẹ̀ka bá ń sọ yìí àwọn ní asábàlẹ̀ ẹ̀ka ọmọ umm ṣọ́áyì alùmọ́dìyàn wọn ní àwọn àjọ wọ̀nyí wọn ní kọ̀rí ìbẹ̀rù ìfọ̀wé àwọn náà ń súnmọ́ ìjọ ọ̀nà bá àdáwò bóòdù òmùtì ìgbàmán bóòdù ẹ̀jẹ̀ yìí pé ìgbà tí wọ́n jọ ẹ̀jísì jíjìnà tí wọ́n jìnà síra wọn àsìkò tí wọ́n ẹ̀jísì ló jìnà síra ẹ̀rí tí anábọ̀ náà sọ pé wọ́n máa kọ́ ọmọ lóòfin ní kúmbì bàrẹ̀ ibi táwọn àjọ anábíwá ló tọ́lọ́ fi àjẹ ibi táwọn náà dé òjìnà sọ́dọ̀ yẹn tó táìmù tí wọ́n ẹ̀jísì wọ́n ní ó yàtọ̀ síra wọn ṣùgbọ́n àwọn méjèèjì wọ́n papọ̀ fìlà òfin mẹ́ta àwọn méjèèjì súnmọ́ra láàyè ṣùgbọ́n wọ́n mọ̀ pé ìparun báwọn eléyìí gbà fún ọyà pàṣẹ kí làwọn eléyìí ṣe wọ́n fi sódómì àwọn eléyìí wọ́n ṣe lesbianism ọlọ́ọ̀bá fi àtẹ̀wọ́n wọ́n jẹ́ gay ọlọ́ọ̀bá fi àtẹ̀wọ́n homosexuality ni wọ́n ṣe ọkùnrin atọ́kùnrin wọ́n bára wọn ṣe ẹ̀yìn ti yí yàtọ̀ fún ẹ̀dọ́ ọlọ́mọba jọ ẹtún ní ẹ̀ṣẹ̀ méje lábẹ́ ń dá kílẹ̀ṣẹ̀ àkọ́kọ́ fọ́tò sọ̀rọ̀ wọ́n dáhùn lọ́nà kílẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó náà ni pé wọ́n tún ṣe ìdí ó sùn wọn. ló fi dẹ́pẹ́ inú sọ́ọ̀tù àárọ̀ ẹ̀dẹ́gbà wo sọ́ọ̀tù àárọ̀ kí a àyà wò lè tẹ́lẹ̀ rẹ̀ ṣe ẹ àyà ìdí báyìí ẹ̀dẹ́gbà fún àwọn ọmọ lọ kíákíá láti máa ń tẹ̀sí ọlọ́run ọ̀sán àtàrà ń sọ nípa àwọn abẹ́rẹ́ tó dé القرآن يفسر بعضه بعضا إنه أنا أقول لك فينا في نسوة القرآن هنا تفسير القرآن بالقرآن تاكو ما نلو بأي سما تاكو ما صلى يشوكي نيوة لا تسكو قالوا بقى صلى الله عليه وسلم وإلى مدين أخاهم شعيبا نعم وإلى مدين قال يا أخوهم اعبدوا الله ما من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءكم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم Ọlọ́run ni wà nílẹ̀ Amẹ́jìnà ẹ̀jẹ̀ ká fi kọ̀ọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ mẹ́bíyà ní àfọ́rọ̀ ọ̀ṣọ́. ọlọ́ni àwọn ará mẹ́bíyà ní ti àwọn òjíṣẹ́ ọlọ́mọba fún òjíṣẹ́ tí wọ́n rántí wọn ọlọ́ni ṣọ̀háyì ọlọ́ba ní ọmọ ayára ṣọ̀háyì lónìí. arákùnrin lẹ́nu ara yìí jọmọ ya ànásà eléyìí ni àfọwọ́ àtẹ̀lé ló tẹ̀sí àfọwọ́ àlìmọ́mù Qurtubi àlìmọ́mù Sayyid rahimahullahu ta'ala nínú mu'asirin àwọn náà sọ pé ìgbà tí wọ́n ń sọ ayọ̀ wọn ọba ẹ̀yìn wọ́n ní àrùsẹ́lìmẹ̀ ọlọ́wọ́ bá sọ pé àná sí àwọn ìlànà ìtọ́bí ìdẹ̀sẹ̀ ma'rufa bi Madiana àná sí àwọn ìran táwọn sí Madiana àkọ́ọ̀rùn ọmọ ẹ̀yà wọn wọn ṣe ti mẹ́ta nínú kíni nínú ìran pé ìran kan náà ni a kì í pè èrè rí bíi kiri yó bíi ìyàwó bí láti sọ fún christian to my brother no ó lè jẹ́ my neighbor àmì sọ pé my brother thank you for watching. شيخ ابن تيمية رحمه الله تعالى وأن الكافر ليس أخا للمسلم wọn ni akùn afi abàjẹ́ wọn ni èsì rí tí kì bá ṣe mùsùlùmí mùsùlùmí òjò lọ pé lọ́mọ àyà rẹ̀ láíláí. tó tí wọn bá ní christian ní brọ́dà brọ́dà ìlú ní sábà tó bí yànjọ lọ́sùn wọn bá jọ bí nípa pọ̀ ní ìwọ ní ẹ̀ lọ́dọ̀ pé christian ní brọ́dà wọ́n ṣe my neighbor wọ́n jẹ́ neighbor jẹ́ my co-star ní my ń tàbí wọn ní iṣẹ́ ṣùgbọ́n brọ́dà tẹlifóònù ọlọ́ba ní àwọn ọmọ ìjọ ṣùáyì ẹni tá a rán fún wọn nínú òbílẹ̀ wọn wọn náà ṣùáyì lọ ọlọ́ba sọ pé ọlẹ́ yà fún mi ìbòdò mọ́ ṣùáyì bò sọ pé ẹni gbọ́ ní ẹ máa sìn ọlọ́run ọba máa lẹ mi ìlànà ìgbẹ́yẹ̀rú ẹ lọ́lọ́run ní ìpèyẹkẹ dọ́sìn ìpèyẹkẹ wárí lẹ́yìn ọlọ́run ọba wọ́n ti jẹ́ ẹ̀rí ọ̀rọ̀ ti dé wá báyìí látọ̀dọ̀ ọmọ ọmọ wa kí ni nǹkan àkọ́kọ́ tó pa wọ́n láṣẹ àtọ̀tẹ̀ ìlà fún wọn sọ pé dáwà tó bá jẹ́ dáwà òdodo èdè tàwíìdì ni a fi máa ń bẹ̀rẹ̀ níbi kékeré fún ìgbàgbọ́ àwọn ènìyàn ṣe tẹ́ ẹ dáwọ̀ kan àwọn ènìyàn àtàrà àwọn ènìyàn padà sọ́dọ̀ wọn kò kì í ṣe bí ijó kò kì í ṣe bí ìlú kò kì í ṣe bí kẹ́ máa pa kan fún wọn ẹ jẹ́ káwọn èèyàn tó ọlọ́mọ ọba tí wọ́n fẹ́ fi mọ̀ ilé ló ṣe pàtàkì àmì ìwà sọ́lọ́ bọ́ ọ̀hún àlẹ́ ìwà sálẹ̀ ìgbà tó rán mọ́ بعدون ذلك لسون منك قد تأتي قوما آل الكتاب أو آل الكتاب فلتكن أول ما تدعوهم إليه أن يوحدوا الله تلك فقط في أمارة يمن ثم جاءوا الكتاب السين بالتوحيد هذا الله سلمان وأحد المدرسة ابن التوحيد نداوه بقول ضد فكرة أنا صلى الله عليه وسلم إذا قالوا في البيت إلهم أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أيها ẹni gbàgbọ́ nínú ìjọkànsọ ọlọ́mọba kẹ́ẹ̀dẹ̀ ṣẹ́tọ̀ kẹ́ẹ̀mọ́ gbọ́kàlé nǹkan ní ilẹ̀ ọ̀run kẹ́ẹ̀mọ́ pé nǹkan ní ilẹ̀ ọ̀run ọba kẹ́ẹ̀mọ́ gbàgbọ́ nínú pẹ́nìkan wo ṣẹ́ fún yín tó fi hàn ìbẹ̀ ẹlẹ́sìn ìfọkànbalẹ̀ láyé àti láyé ya ọlọ́ba ni wọ́n lọ bàáfùnà ìgbóyè ọmọdé rọ̀ṣúlá àní ìgbógbó mọ́ha ọ̀ṣẹ́lẹ̀ ìtọ́ títí àwọn ọ̀nàbí ọlọ́run pátá ọlọ́ni tànàbí wa ṣùáyé olóyàtọ̀ ọlọ́run ó sọ pé ẹ̀yin ìjọ ní ọ̀rọ̀dùdù lọ ẹ̀nà òṣèlú ọlọ́run náà lè fún mi ìlà ìgbẹ́yọ̀ kò sọ́lọ́ mi ìṣẹ́lẹ̀ tọ́kẹ́ ṣùgbọ́n ọlọ́run ọba lọ pàdé àtìkùn bẹ̀yìn náà ṣùgbọ́n ọ̀rọ̀ fi kùn ẹ̀rí ọ̀rọ̀ tí wàá bá yín àlàyé tí wàá bá yín lọ́dọ̀ ọlọ́run ọba eléyìí bẹ́ẹ̀ nǹkan àkọ́kọ́ sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ fa áwòfin ìgbìyà wàlẹ̀ ìgbà ẹ̀ máa fi òṣùwọ̀n ولا تبطس الناس أشياء إن táwọn èèyàn bá sanwó fún ẹ má di wọn ẹ má jàǹbá àwọn èèyàn ẹ má dín òṣùwọ̀n má ti odi mélòó odi méjì wàlá tó ti bo ìpàgọ́ bá dá ìṣẹ́ àṣeyà ẹ má ọlọ́run ọba jẹ́. سبيل الله من آمن به وتتقون أحسنا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة الله سبحانه وتعالى لدينا لسنا يا الله بقصة ولا تفسدوا في الأرض بعد إصلاحها كما قال لين بقى ó ti wà látúnṣe wọn nípa yìí náà tẹ́wọ́ kẹlẹ́ máa hàn sí àfọwọ́ àní máa mú sí ibi wọ́n ní ìdí ẹ̀ṣẹ̀ jù sílẹ̀ èmi ti fẹ́ ẹ̀rẹ́ ní amúrú ńlá wàtàkọ́rù bàǹdìrẹ̀ ní gbígbé jù sílẹ̀ tó yàn ti pa àṣọ ọlọ́run ọba wọn. síbẹ̀ ló ní ìdí sílẹ̀ ti jẹ́ pé ó lé sílẹ̀ nítorí pé ẹni rẹ̀ pamọ́ àdínkù kò sábà sí ẹni máa tẹ́lú kò sí ìsìn kẹ́sìkò tó ń gbọ́ wọn ní ká má ṣe ìsìn ó lé ní ìdí òwò tó ti máa wí sí ìyàwó tí mo gbé lè gbogbo náà ó fún fún ewé ẹni láì àìṣe ìdùnnú àìṣe níbẹ̀ fún ọ̀dọ̀ wọn. bíbí ẹ̀fẹ́ lẹ̀ kò ti sáà àmọ̀ ìlà pé a fi pa àṣẹ ọlọ́run ọba wọn wàtàkọ́ gbogbo ilé ìfẹ́ pé a fi ń sin lọ́run ọba ilé ìlú rẹ̀ ẹlòmíì ò jẹ́ rìbá nítorí gbogbo owó lẹ̀ pẹ̀lú ṣiṣẹ́ tó bá tó bá ń tí ó gbìyànjú yóò náwó lọ́dún tó lú ẹ̀ ṣé kó má ṣe bísíǹsì ìwọ náà kówó lẹ̀ ó tún máa ń gbé òun ò dá náà kò ṣe takọ́rù bá ẹ̀kú sínú ọmọ ọba orí ilé náà pọ̀ ní ayé agẹ́kọ̀ọ́ wọ́n ní kéèyàn ṣe báyìí lólórí wà á ń fa olè ní apt eléyìí ló dáa ìgbẹ́rú mínírì bí a àlùmọ́jì lè sókè ìjàmbá ọ̀rọ̀ àti kéèyàn ṣe é lórí fún wọn ìpé kí èèyàn wá lọ dẹ́ṣẹ̀ tó wá ìdè náà ọba tó jẹ́ pé ọba tí tó jẹ́ pé ó lè kápá àti ṣe tó gbẹ̀rẹ̀ ẹrú tó dẹ̀ tẹ̀lé fún un tọ́lọ́ fún ọ̀ṣọ́ rẹ̀ nínú ìdè. wọ́n ní anábọ̀ ṣọ́ ìbọn pé wọ́n lè àtẹ́kọ̀ọ́dọ̀ òde kó lè ṣọ̀rọ̀ ọ̀sìn tó rẹ̀ ìgbèrè ẹ má máa lọ dó sọ́nà àwọn èèyàn kẹ dó sójú gbogbo ọ̀nà tìlẹ́lẹ́kejì tìlẹ́lẹ́kẹta mẹ́rin kọ́tù tẹ́mọ̀ wá tẹ̀rù bá àwọn èèyàn tẹ́mọ̀ ṣe kíni tẹ́mọ̀ ṣe ẹ̀rù bá àwọn èèyàn yàrá ìlà àtẹ́kùdù lè ní ẹ̀sìn fún lè sọ̀rọ̀ ayé tọ̀rí ìpìlẹ̀ tó ẹ má lọ sí àwọn èèyàn lọ́wọ́ lójú ọ̀nà ẹni tí wọ́n ń rìn aláṣì yàtọ̀ ṣòro wa tọ̀hàdìrú náà náà sẹ́ni ìhà ọ̀tọ̀ ìlú náà sẹ́wọ̀n yẹn má gbadé kọjá lóde bàbá gẹ́gẹ́ bí ìtẹ̀sí àfọwọ́ àgbà Ibn Qayyim wáṣọ ọlọ́run àwọn wọ́n sọ nípa àwọn àfáà bí àwọn àfáà ẹni ibi nípa mo sí ọ̀rọ̀ kan níbi sọ́nà lọ́wọ́ àdìgbàsálà máa sọ ọ́ anábì sọ nípa àwọn àfáà ẹni ibi tó jẹ́ pé àwọn náà máa wí dúró ọlọ́run ó máa wí ọ̀rọ̀ àníbọ̀ àfáà ṣùgbọ́n nínú náà wọ́n ti àwọn àlọ́ anábì sọ máa sọ́la anábì sọ pé àwọn èèyàn wọ̀nyí anábì sọ pé ẹ̀ẹ́dùn إلى أبواب جهنم من أجابهم إليها قذفوه Ànábì ní àwọn olùpèsè kan wà tó ń pèsè lọ sí ẹnu ọ̀nà ìgbàlódé ẹnu ọ̀nà jáǹdámà ẹni tó bá tẹ́ wọn lóhùn bó tìṣì àbí kò tún àwọn olùpèsè bẹ́ẹ̀ náà irú wọn àwọn tó ń sọ pé kò sí nǹkan tó ní ká má gba jáǹdámà rẹ̀ irú wọn òun làwọn olùpèsè tó ń sọ àwọn sọ̀rọ̀ àbáyé wa Muhammad sallallahu alaihi wa sallam náà jẹjẹrẹ ń bẹ láàrin wọn alákùnjẹ ń bẹ láàrin wọn ẹni tó jẹ́ pé ó jẹ́ oníjàmbá ń bẹ láàrin wọn dùn á tún nílẹ̀ àbúrò àdùgbẹ rẹ anábì wọn ń pèpè lọ fẹnà sínú ọ̀nà jẹkùn náà mẹ́ni ajé àbàkùn ilé rẹ ẹni tó bá dá wọn lóhùn pàtàkì fún fi àwọn òtù síbẹ̀ nígbà tí mo kọ́ yìí bá fún ọgbọ́n nígbà tó ń ṣàlàyé àwọn ọlọ́ àwọn afá àbẹ àwọn afá àbí àwọn pé ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu wọn tí wọ́n máa ń ta ọ̀rọ̀ ọlọ́run ìfàmẹ́bọ̀ Muhammad náà wọ́n máa yí wọ́n máa tú lébà kan sí pẹ̀lú wọn àwọn tó wà gbọ́ níbo náà àwọn ìwọ́dẹ̀ máa tẹ̀lé wọn lébà kan yìí wọ́n á dé pé ó ní rome àdìlá ó ní rome kò tọ́ tọ̀rí lè sọ̀rọ̀ sí àdìlá rome kò tọ́ tọ̀rí lè sọ̀rọ̀ sí àdìlá àwọn èèyàn wọ̀nyí ni àwọn adánilọ́nà ṣùgbọ́n píkítọ̀ táwọn rí ṣùgbọ́n wọn ìwà àwọn eléyìí pọ̀ nílẹ̀ ayé iná Ramadan làwà yìí tí wọn bá ṣeré bí wọn bọ̀ rẹ́gẹ́dẹ́ wọn bọ̀ rẹ́gẹ́dẹ́ lórí sí ni pẹ̀lú àṣùmọ̀ mọ́nà àṣùmọ̀ ọ̀gbọ̀n nítorí wọn bá láàrin náà ní ìlú àwọn ewé eléyìí àwọn èèyàn nígbà ọ̀ṣọ́ ayé yàtọ̀ púpọ̀ àwọn náà gba ọ̀rọ̀ ọlọ́run ọba fẹ́ẹ́ fọ́n sí wàhálà sẹ́kùn tó lè kó lè ṣọ̀rọ̀ ọ̀tún kan ìbò ẹ má lọ dúró sí ojú ọ̀nà kẹwàá mọ́ bí àwọn ìlẹ́wọ́ kẹ́ ẹ má ṣe lórí ìyàfọ́n fẹ́ ẹ bá tẹ̀lé ṣọ́ àìbí olùtọ́jọ́ tàbí pé ẹnu ọmọ dẹ́rù bá àwọn èèyàn tó jẹ́ pé wọn ní ní fọkànbalẹ̀ nù òru má ẹ má ṣe gbàgbà lọ́wọ́ àwọn èèyàn wàtàṣùdó náà ń ṣẹlẹ̀ ilẹ̀ ìyàrá ẹ má di àwọn èèyàn lọ́wọ́ láti ṣe tọ́lọ́wọ́n bá màn ámàna bèbè wàtàṣùdó náà àkùràjà ẹ tó bá gba ọlọ́run gbọ́ tó bá di òṣìṣẹ́ ọlọ́run ọba gbọ́ ẹ wàá máa wá bí ó ṣe bàjẹ́ ẹ máa wá bẹ́ẹ̀ ti àlámà rẹ̀ kó dà débítà tí ń rówó náà ní dáhùn gbà sí anábọ̀ aṣọ́rẹ́bù ni ẹmọ́ ṣe bẹ́ẹ̀ ó sọ pé záàrí kan mú náà wọ́n tó ìdìkún tún pàdé ìdá anábọ̀ aṣọ́rẹ́bù ni ẹran tí ọwọ́ ọba nígbà tó jẹ́ pé ìdìkún tún pàdé ìdá nígbà tó jẹ́ pé níwọ̀n àbá ní pàtàkìtàrọ̀ ọlọ́ọ̀bá ló sọ ní ibi púpọ̀ ọlọ́wọ́n ọba ló sọ ní ibi púpọ̀ أو أعطيهم التفسير للإمام الصيني وأن أي تكون سبيل الله تكون معاونة هذا كنت يقول دون ولا بقوم ولا مقام ولا تفهم رؤينا ولا دارا ولا تفهم بقوم سامحوا àwọn èèyàn lè ní wọ́n jẹ́ kó dibi kọ́ọ̀tù fún àwọn èèyàn láti identify ìdánilógbòdò tábàwọ̀ àwùjọ wa ìbáwùjọ wa náà la fi ń Number one jẹ́ tàbí àwọn tó fẹ́ ṣe tọ́lọ́mọ ọba ìjẹ́ ògbà wọn ìfi ìmà ìfi ìgboyè nínú ẹ̀kọ́ ìfi jẹ́ ògbà wọn ẹ̀kọ́ náà wà. Bí ẹgbẹ́ ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn, ó pé àwọn èèyàn mẹ́tọ́ wa náà àwọn náà sọ fún un. Wọ́n ní àwọn tá a rí jẹ́ ń tẹ̀lé ilẹ̀ lẹ́bí iná owó máa rọ fídíò náà. Àwọn tó ń yẹ pé àwọn tó àjá máa ń tẹ̀lé náà. Tàdíìdì yìí pọ̀ náà láwùjọ wa ẹlòmí ilé tó ńlá ni ó fi máa halẹ̀ ẹlòmí àgbádá ńlá ni ó fi máa halẹ̀ ẹlòmí ìjọ rẹ̀ tó fi tóbi ni ó fi máa halẹ̀ márùn èèyàn tó jẹ́ pé ẹni tó bá fẹ́ pẹ̀lú ojú ọ̀nà ọlọ́run ọba ẹ̀rú ó máa bá láwùjọ lẹ́yìn àwọn ọmọ pé àwọn èèyàn ẹnu ń tì wá láti pé ana sàlàfin lọ tàbí ana alamani àti sàlà wọ́n tẹ̀lé lànà sàlà nínú ìdílé lànà sàlà ìlànà wọn sọ àbànàbọ̀ lọ́mọ bá sọ yìí pé فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا ọlọ́run irú báwọn fàájì ṣe ti ọlọ́run gbọ́ ẹni tó bá ní olùgbàgbọ́ yẹn ló jẹ́ ní ló jẹ́ ní ìmọ̀nà ọlọ́bàṣọ́ lẹ́bí náà ti bàbá owó ìṣá lọ́bù ọmọ wa ọlọ́run àwọn táwọn náà bá tẹ̀lé ojú ọ̀nà táwọn fàájì sọ olùwó yọnu sí pẹ̀lú ojú ọ̀nà yẹn ó fi dojú ọ̀nà tó ń sọ lóríṣiríṣi ó kọ falafinaitinaitin láti lè bá jẹ́ pé àwọn ẹni ọlọ́run ọba àwọn ọmọ méjì súnmà àtàwọn alákòókò à ń sàwọn kàlàfì yóò nà àkàtìkì yóò àwọn olódodo sáwà lójú ọ̀nà sálọ pẹ̀lú kò sí ìjẹ́pẹ̀ tí wọ́n ń tọ́ka sí ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ àdẹ́gbọ̀n Muhammad wọ́n sì tún kíra wọn lẹ́yìn pẹ̀lú ọ̀rọ̀ àwọn àgbà afá nínú àdúgbò àdẹ́gbọ̀n Muhammad kọjí ìrìn ẹni tó lágbára àjọba ní wọ́n lágbára àjọba ẹni tó lágbára kọ́ọ̀tù ó ń lágbára kọ́ọ̀tù ẹni tó lágbára àwé ẹ̀rí ó ń lágbára àwé ẹ̀rí tẹ́bá owó túmọ̀ sí pé ìlànà àwọn tó jẹ́ pé àwọn òbílẹ̀ jẹ́ ìlànà sánà rẹ̀ jẹ́ ìlànà yẹn náà ní kó jẹ́ pé ọ̀nà ọlọ́run ọba tó di ọ̀rẹ́ tí ò ní lu àwọn èèyàn ṣé kan ni wọ́n mùsùlùmí wọ́n ní ẹ̀kọ́ tó ń bẹ lábẹ́ gbólóhùn ọlọ́run ọba tó sọ pé tàbí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ ọ̀nà yìí di ọ̀nà tí ò ní jọ́nà tààrà fáwọn ìlà gbogbo ẹni tó bá bẹ́ẹ̀ sọ ẹ̀rọ ìgbà wọn ni tẹ̀kúnà tẹ̀bí ilẹ̀ mọ́ ọ wọn ni kí ló bá bẹ́ẹ̀ lórí jọ́nà ọlọ́run ọ̀sán ọ̀tá lẹ́sẹ̀ tẹ̀kúnà mọ̀ kó di ìgbà tó jẹ́ kókò ló tọ́ mọ́